وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó sọ ẹni wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim tí ọlọ́run ọba tó dúró tì wá lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ṣàlàyé fún wa pé kò sí aburú kan tí ó lè bẹ́ẹ̀ dà nínú sílvà yálà lórí ara rẹ̀ ni àbí lórí dúkìá àbí lórí àwọn ọmọ tó bí gbogbo ẹ̀ pátá ìdájọ́ ọlọ́run ọba ni bẹ́ẹ̀ sì ni kádàrá rẹ̀ ni ó ti ṣe wù ú ló ti sọ fún rí o lẹ́yìn náà ó fún wa fún àwọn ẹ̀dá lẹ́dùn ìfẹ́ kátẹ̀lé ọlọ́run kátẹ̀lé òṣìṣẹ́ rẹ̀ ó sì kìlọ̀ fún wa níbi ṣíṣe ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ lẹ́yìn náà ló wá sàlàyé pé títọ̀dọ̀ ọlọ́run ó ní àgbìfáàdà kọ́rọ̀ òjíṣẹ́ ti wà. Ìtì ń bẹ lórí òjíṣẹ́ ó ní àgbàdàbà èyí kó kó jíṣẹ́. Ìtì ń bẹ lórí àwa ó ní àtẹ̀sílì ó ní ká nípa jòsẹ́lẹ̀ fún òfin ọlọ́run ọba. Lẹ́yìn náà lọ́wọ́ ọlọ́run á tún wá ń pa wá láti ṣe àtàwọ́kùn onídìdúró pẹ̀lú ọlọ́run ọlọ́ni الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون الله لا إله إلا هو ọlọ́run ọba ọba àtò kò sí ẹlòmíì tó tọ́ kájọ́ pè fún àyàfi olùkà ṣiṣẹ́ wàhálà ń bọ̀ yìí kọ́ni ẹ̀sẹ̀ wọ́n kẹ́lẹ̀ lòmìnira. àwọn olùgbàgbọ́ òdodo kó gbẹ́kẹ̀ lọ́lọ́run ọlọ́run ọba ni kí wọ́n bá dúró kí wọ́n ní nǹkan kan ní ìyàtọ̀ sí ọlọ́run ọba. afa nínú yàtọ̀ ó ní àmọ́rù wàhálà òdà màmúdù lè hàkì ìwà ọ̀hún. ọlọ́run ọba ọba nìkan ọba kan وعلى الله فليعتمد المؤمنين تريد ọlọ́run ọba ni ó yẹ kí àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n dúró òní kí wọ́n gbọ́kànlé bí wàhálà ní ìyá kì torí pé àṣọ lòun níbi ìjọba rẹ̀ àṣọ níbi ìdarí ilé ayé níbi gbogbo nǹkan pátá tó fẹ̀dá kò sí nǹkan míì tó tó ń darí ẹ̀gbọ́n ọlọ́run ọba lọ. lọ àyà yìí àyà tó tóbi ni lórí pé àkọ́kọ́ ọlọ́run kẹ́lìmà ìfúláàsì wa oní kẹ́lìmà dáìlà lọ́gbọ̀ kẹ́lìmà tó tóbi bí gbàtọ́ lọ sọ wípé ẹsẹ̀ ọlọ́run ọba lọ́kàn ẹ sàkọ̀mẹ́ǹtì yín fún kẹ́ ẹ tó wá gbọ́kànlé lórí gbogbo nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí yálà oore ni àbí aburú ni. torí pé ọlọ́run ọba onìkan ló tọ́ kájọ́ sì fún torí pé kò sí ẹlòmíì tó ju ọlọ́run ọba lọ. wàlá rọ́bì sí wa o kò sí olùtọ́jú mi ìyàtọ̀ sọ́lọ́run. وهو المستحق للعبودية دون غيره ونكن تقدر تسوية تسأل مين فوحد الله وأخلص العمل له تريد إيه يسأل الله لك أتقوما تنين الله وبايما تتوني ألومين أسمى تتوني الله فيو ألومين ولا تشركوا به أما تبطلون وفوضوا أموركم إليه gbogbo àlámọ̀rin yín pátá ẹja padà sọ́dọ̀ rẹ̀ wà á sábì ní wà lẹ́yìn láti fún ọkàn tẹ́ tẹ gbọ́kànlé lá àlàfẹ́ ìrìlì ẹ má ti gbọ́kànlé nǹkan mìíràn. gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ láyé ìròyìn rọ́pò ìmọ̀ṣẹ̀lẹ̀kẹ́ wà lọ́sọ̀rẹ̀ ní dáadáa ìlàhà ìlàhùwà pàtàkì ìlú wọ̀kìlà ọlọ́wọ́ ọba ọba ìbúyọ́ òun àti ọba ìbúwọ́ òun kò sí ọba míì yàtọ̀ sóun nìkan ṣoṣo so ó nìkan ní kẹ́ ẹ mú ní olùgbọ́kànlé ẹ mọ̀mọ́ ẹ lórí olùgbọ́kàn so àyà yìí gẹ́gẹ́ bí àyà èyí tá a kà ìpínlẹ̀ yìí ọlọ́run lẹ́ẹ̀ẹ́dì náà ìlà hù wàhálà mọ́ọ̀hí yẹ tàwọn kẹlẹ̀ mọ́ ìròyìn eléyìí ni Rabbul Mashriqi wal Maghrib ọlọ́run ọba ọba àbúrò òun àti ìbúlọ àti ìbúwọ́ rẹ̀ gbogbo bí tẹ́ bá dojú kọ ti ọlọ́run ọba náà ni la ilaha illa huwa kò sí ẹni tó tọ́ kájọ́sìn fún ju òun nìkan ṣoṣo lọ pàtàkì ìdòwò wàkìlà ẹmu ní olùgbọ́kànlé níbi ìtọ́sọ́nà ni látọ̀dọ̀ ọlọ́run ọba. wá sí àwọn ẹrú ya láti fi hàn pé ìgbẹ́kànlé ọlọ́run ọba ọ̀ràn yẹn ni káwá ìrànlọ́wọ́ rẹ̀ ní gbogbo ìgbà ọ̀ràn yẹn ni torí pé onìkan ṣoṣo ló ní agbára tòótọ́ láti fi ṣe gbogbo tó bá wù. bákan náà ìkúnilẹ́nu tó wà nínú àyà náà. fún anabi muhammad sallallahu alayhi wa sallam ìpínpọ̀wò náà kó gbẹ́kẹ̀lé ọlọ́run ọba lórí ìjíṣẹ́ tí ń jẹ́ àti lórí àwọn nǹkan méjì tó máa tẹ̀lẹ̀ sí látọ̀dọ̀ àwọn tí ọlọ́run bá rán títí ọlọ́run yóò fi ràn lọ́wọ́